ولم تجد بذاته واحد أحد الرحمن الرحيم واحد أحد مهزم قائد بالفرش القائم وقيل قلوب وأنبيهم وراحمهم حتى المعاد والرحية تذكروني ثم الصلاة على النخاة سيدنا المصطفى المجلف والله ما خافنا يمشي على أكله ونسبا بها والله والله ونسبا بها والله والله أعوذ بالله من الشيطان الرجيم إن صدقات وعوام والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وبالرقاب والظالمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم شديد ومنهم الذين يؤمنون بالنبي ويقولون هو قل هو خير لهم يؤمن بالله ويؤمن بالمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لهم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحاسب الله ورسوله فإن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم فإن له نار جهنم بها ذلك الخزي العظيم يحذرون المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون ولئن سألتهن لقولن إنا كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إنا كل طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وعلى عبده وعبدك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبارك وبينهم الله تعالى في شهادة الأعوام àti gbogbo àwọn ẹ̀dá ní ìyàtọ̀tà ọ̀rẹ́ lórílẹ̀ ẹ̀mí ní sọ́mà nínú sọ́mà gbogbo ní jẹ́sẹ̀ lápapá ọ̀rọ̀ ẹlẹ́dà. Adúgbẹ́rún máa dùn sí ní ó dáyà lẹ́yìn wa pé ó ṣe àwà ìlú lẹ́dà yìí pẹ̀lú àlàáfíà lápá ìlú ìsìláàmù àbẹ̀ọ́lọ́ ojú ọ̀rọ̀ tó láàrin kó mọ́ dáwà sí ilé ìyàjì ajẹ́ mùsùlùmí lónìí ìṣàlọ́ ọlọ́run aláìní wọ́n jẹ́ mùsùlùmí máa bóyá mùsùlùmí ni ó àfi mú ṣe àfi mú náà il ìpìlẹ̀ tó ìwọ́ ìṣẹ̀ sílẹ̀ fọ́lọ̀ ní islam aláìní asàlámà wà mùsùlùmí ìpele tó wà lórí rẹ̀ náà ní àìmánà aláìní yóò pinnu wà mùsùlùmí ìpele tó wà lórí rẹ̀ náà ní ìṣùpá aláìní yóò pinnu wà mùsùlùmí ìpele mẹ́ta tó wà nínú ìgbàgbọ́ náà nìyẹn. eléyìí náà nínú ọ̀rọ̀ màlẹ́kà jìnnìí náà ní ìtẹ̀mọ́gbé ní àdéhùn jìnnìí lókun òní àdéhùn ẹlẹ́ẹ̀kejì nínú àdéhùn tó gbajúmọ̀ bá ń pè ní ìbátanà àrùn àìlẹ̀ lọ́wọ́ ojú tí a ti máa ń tọ́wọ́. ملائكة تبريد في دواء التي يبي وأخبرني عن الإسلام أنا مني الإسلام صلى الله عليه وآله وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وحج البيت استطعت من سبيلا هذا هو الاسلام فصدقه جبريل وقال الصدق وبعد ذلك ساله عن الايمان قائلا فاخبرني عن الايمان فاجابه رسول الله صلى الله عليه وسلم قائلا الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره فصدقه الصلاة وسأله عن الإنسان فأجاب رسول الله صلى الله عليه وسلم قائلا الإنسان أن تعبد الله كأنك تراه فإنك تراه فإنه يراك هذا عقيدة على درجة في الإيمان ما تقول مسلما أو مؤمنا أو محسنا أبي الله ما يكلمك أجاهم كل كل إسلام يقولون ولا سنة إلا وأنتم مسلمون فالرجال الثاني على المسلمين بمعنى داوموا على الإسلام داوموا أي الدوام على الإسلام كن مسلما دائما جاء مسلمين مباشرون وجاء مسلمين ما شاء الشيء لا غير قول لمن يجب أن يكون ó gbọ́ wọn bá dáàbì nígbè báyé lọ́wọ́ lọ́ṣọ́ àti. Àwọn olùkọ́ wà bá ìdílé ronú ìdílé máa jẹ́ àìsí ìṣètò ìrírí ọmọ ẹ̀rọ lọ́dọ̀ ṣe ìrírí jẹ́ tó bá yẹ àwọn padà tó fẹ́ kúrò láyé. Ọlọ́run ṣàkọ́, ọlọ́run ṣàkọ́ àti ìṣèlú ìṣàkọ́ ọlọ́run ṣàkọ́. وجعلك الله تعالى في صدورهم فأنزل القلوب أنزلت من بيت فأنزلت مثل المؤمنين Ọlọ́run ṣe àtúntò káàkiri bàbá ọlọ́run àti ọ̀dá. Alága اللهم علمنا علم ربنا ولا علم ربنا يا الله أقرار إخوان محمد صلى الله عليه وآله وسلم قواعد ومن قال الله على جهل هو أقرار الأحزاب إنما يريد الله أن يذهب عنكم الرجس أهل البيت أهل الرجس أهل البيت ويطهركم تطهيرا Ọlọ́run ẹ̀mú gbogbo ti jẹ́ ìròyìn ẹ̀sìn kúrò fún ẹ̀yà àti àtẹ́lẹ́sìn wáyé kan nílò fún ìgbà ìgbà ó sì pọ̀ تبيه ويرضاها ويرضاها الله سبحانه وتعالى أما يا الذي هذا الذي بقى الذي يسعى وفيه بالنسبة إلى إلى الإسلام طبعا تقسم ونصف الجنة يا الذي فإن الله ibi ìṣẹ́ tẹ́ta. Àwọn ikọ̀ àkọ́kọ́ àlẹ́bílẹ̀ láàmù mílìmù àpìlàmú wà ní sọ̀rọ̀. Wọ́n gba ìsìláà tọwọ́ àrẹ́bí ṣẹpàá àtọ̀rọ̀pọ̀ láti yájà ní ìlú ìṣọ́pù ìpẹta ìgbàtúkẹ́ ìṣọ́pù láàmà كنت شفاعي عمل فعرفة عن مثل الإسلام فعلا وزن الله الله لأنه ماني حمزة حمزة حمزة يقول الله بابا أنا حمزة àti bàbá àti ìjẹ́ ọ̀pá. Òun ni aláàrẹ̀ bàbá àti ìjọba ṣìlú ló pa. ló pa ní ọmọ bàbá sí gbọ́ngbọ́n nítorí gbogbo ẹ̀dá bá sí nínú àlùgbà pa ìṣòríyá àlùgbà àgbà àpá àti gbọ́nà àlùkọ́ ọ̀rọ̀ àtàwọn ilé ìbẹ̀rẹ̀ àwọn ẹ̀yẹ ni wọ́n gba ìwà wọ́n ti wọ́n àtàlẹ́ lọ lọ. Àwọn ọmọdé ló ń ààrẹ ìjà lọ́wọ́ máa jẹ́ lọ. Àwọn ikọ̀ tó ní wọ́n bá ìsìláàmù rárá ó tilẹ̀ fún wa. Bó bá lọ sí ṣe ń wọ́n sí ìsìláàmù yìí, wọ́n bá. Àmọ́ ìsọ̀rọ̀ ọgbọ́n àti ìlẹ̀ ọgbọ́n àti ẹni tó jẹ́ aṣáájú nínú àwọn ọ̀rẹ́ yìí òun ni àbútọ́ ní. Torí àbútọ́ ní àbúrò bàbá àti ìlú náà. Ìgbà tí bàbá àti ọkùn náà jáde láyé, bàbá tó tí bàbá àti ìjẹ́ ọkùn ìmọ̀tọ́jú olóòtọ́jú ẹ̀ pàṣẹ wọn ẹ̀rẹ́. Bàbá àbútọ́ ní wá ilé àgbàdé gbogbo wọlé ó súnmọ́ tó wù lọ ló wá wo gbogbo àwọn ọmọ rẹ̀ bá fi àbúgbọ́ ní oníta máa bá tọ́jú ọmọ ẹ̀ òṣìṣẹ́ Islam. Wọ́n wọ́n dá nígbà tí àwọn ará Mẹ́kà tí wọ́n jẹ́ yẹ sí àwọn Mùsùlùmí nílùú Mẹ́kà kí wọ́n tó wọn sínú ọ̀gbun Mẹ́kà wọ́n ò ta ṣá tó wọ́n ń mú ìra ọjà lọ́wọ́ nípele economic search for about three years ní ọdún mẹ́ta gbogbo àwọn kọ̀bárì àwọn ìran tàbí bá pè wọ́n ní iná ìran tí wọ́n bẹ nílùú ńlá àwọn abẹnugan wọn bàbá àwọn aláṣẹ wọn bàbá àwọn ìròyìn wọn ṣe fà wọ́n wá bẹ̀rù kò wí àwọn mùsùlùmí ò àwọn ẹnikẹ́ni ìgbọ́dọ̀ ta ọjà fún wọn ẹnikẹ́ni ìgbọ́dọ̀ ra ọjà lọ wọ́n sì sì rí wọ́n sì rí ọ̀nà òkú àwọn akáàkà ilé ọlọ́run àwẹ̀ ní kí ó tí ó yá ní àkọlé ọlọ́run padà torí wọ́n lọ́wọ́ àkúkọ́ ní ìlú tẹ̀lé àná bí ìlọ́run ni wọ́n bá ń sùn ní tí wọ́n jọ jìyà yẹn nìyí ó tẹ̀lé wọn lọ tó ń gbé ó jẹ́ sàárín ọkọ̀ ìlú ní ìjòyè ní ìlàkùrẹ́ṣì nínú àwọn kùrẹ́ṣì tó ń fi bẹ́ẹ̀ ọlọ́bà náà ṣe àyẹ̀kùpà náà nílẹ̀ sọmọ mọ́ọ̀mọ́ ìrìnà Bàbá nàbí wà tẹ̀lé wọn mọ́ ọmọ wá wà nàbí ẹ̀kún àtúkọ́ lè bàbá nàbí ní àlọ́bí lò fún àpọ̀ lọ́nà. Yorùbá wà lọ́nà sọ̀rọ̀ sọ́mù lórí èkéde

àmọ́ ìpèlè ọ̀fẹ́ láti ní oṣù gbogbo àjánà yóò jẹ́ bí àlàyé ọmọ tó ti kú ní wọ́n ẹ̀yà oṣù yẹn ṣùgbọ́n láwọn ó sábàá ní ìyá ó mọ́dà àti ẹni tó wọ lábúbá iná ilé ìwà Ìgbà ṣàwárá ti ń ṣe jọ ìlú ṣàbára àkùnkọ̀ ṣàbára àkùnkọ̀. Ṣàbára tó ọdún ní ọ̀gbọ́n wà ní ọ̀gbọ́n ní àkùnkọ̀. A ti sọ pàpà lábú àtàbà wọn lè jẹ́ sí àtìyẹ. Àwọn ẹgbẹ́ kẹta àdúgbò kẹta, àwọn ọ̀rẹ́ yìí كفروا برسالة نبينا محمد صلى الله عليه وآله وسلم وشاهد ذلك جو الشام الواقع إنهم بتقوى أبوه حاربوه وأبوه في عالم يحاربونه أتجعل هذا الرجوع أن يقول لها صلى الله عليه وسلم ìròyìn ìrẹ́lọ́wọ́ ọ̀rọ̀ tó wá lọ bẹ̀rẹ̀ àwọn nínú àwọn àmì sáàmù pé kùránì ọlọ́run ti sọ́rọ̀ ìrẹ́lọ́wọ́ jẹ́ sáàmù sọ́rọ̀ lára yóò ju àmúlára lọ́wọ́ sọ́rọ̀ pé sáàmù yádá àti ìgbàmù ìgbàmù máa ápùnà ìrìnlẹ̀ ìlú àkàtà dúkìá àti olóògbọ́ rẹ̀ ló jẹ́ orí láàrín ìpa wọn. Ṣàpẹ́ ilé ẹgbẹ́ ọ̀sọ̀ wá ní ìwé ṣàgbàrá ìlànà ìlànà wàdá ọ̀dá ṣèrí dára wà ẹ́ṣàgbà ní ẹgbẹ̀rẹ̀ àpọ̀ kí ló ṣe fún òun ìṣòrí bí ìgbọ́nà ṣe láìláì lára yóò láti dínú Ṣùgbọ́n tó ní wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ kọrin ọ̀rùn ní ìgbó ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú ní kò ní yí padà ó ti ṣe ìlú rẹ̀ sí. Rẹ́rọ̀ tọ́lọ̀ ìbánu tọ́lọ̀ ìbákọ̀rọ̀ fún àwọn Yẹ̀húdí àtàwọn Nàìsára àtàwọn Mùsùlùmí tọ́lọ̀ ní àwọn tí ó lè mọ̀kò mọ́ Mùsùlùmí jù tí ó dòkòkò mọ́ Mùsùlùmí jù lórí ẹ̀sìn الذين أشركوا الذين آمنوا أعوذ بالله من الشيطان الرجيم كذلك أشد الناس عداوة للذين آمنوا والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا لصار ذلك لأنهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون Ọlọ́run sọ nínú ṣúra ìṣúra ìgbèrè máa ń dáyà. Ọlọ́run sọ pé àwọn tẹ́ẹ̀rì nínú àwọn tí ó lè gbogbo ẹ̀ tí ó máa ìlera báwọn sùúrí lórí lẹ́ jùlọ. báyìí 5, àti 2, Sura ẹlẹ́ẹ̀ta fún Aya ní ọgọ́rùn. Ọlọ́run ní wà wàhálà là lájúdá nílá ìyè méjì tàjìdánà ó rí pé àṣàkìdà náà sí àwọn tí ó lè àdáwà náà ní ìbáṣọ̀tá nílẹ̀ nínà ààrùn fáwọn nígbàtí òmìnir fáwọn mùsùlùmí ọlọ́rin àdìyà wúùsù àwọn yẹ̀rù nìyí والذين أشركوا أتعمى إليه أليس كذلك اليوم sọ́rọ̀ ìrọ̀tú alẹ́dídá ó ní àwọn ẹ̀rù ní ìṣẹ̀báwọn ní ìpínlẹ̀ ìlú sẹ́nà jòní iná ṣe wọ̀n lè gbogbo wọn tù wọ́n fún aláìlá ti fi Kẹ́mi tó lù á ti yọ tọ́lọ̀ fi sọ látọ̀ tó ń náà, tọ́lọ̀ mẹ́rin ti ń náà ní máa jì. Wọ̀lẹ̀dínà aṣọ́kù àtàwọn ẹlẹ́gbọ́ orí tó ṣẹlẹ̀ nígbà ìjọ ní ìtọ́lọ̀ mẹ́rin náà tí wọ́n máa ṣe. ولقد جعلنا أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى àwọn tí tí ó sọ máa wọn jù mùsùlùmí jù lọ nífẹ̀ẹ́ àwọn ìyàlẹ̀ ní ẹ̀sọ́ lórí lẹ́gbẹ̀ẹ́sọ́ àwọn àmìjọ́gbẹ̀ ìgbẹ̀ẹ́sọ́ ni wá olóòwà tó ti jẹ́ pé nígbàtánàbì tí wọ́n fúnlẹ̀ mọ́ àgbẹ̀bì àgbà mùsùlùmí nílò mọ́ká ṣáájú àti màtínà ìlú Abáṣà ṣàrùn sí Abisinia Ethiopia làmẹ́sì nígbà àwọn mùsùlùmí ó lọ níjọ́ náà nínú àwọn tó lọ ní òṣìṣàn tó máa pa ní wà ẹni tó ṣáàkì wọn lọ láti ní jápa ó sọ fún wọn nígbà ẹnìkan bẹ́ẹ̀ tó jó lórí wọn ti ṣáájú kọ̀ọ̀rẹ́lá sí ìjírí ìgbà kan sì débẹ̀ tó ń gbọ́ ó gbà wọn mùsùlùmí àwọn ará mọ́ta tún rán aṣojú lọ sọ fún pé kó lé àwọn mùsùlùmí padà sílùú mọ́ta àwọn wọ̀nyí ọ̀daràn ni wọ́n mọ́ sáàkò ní ẹgbà lọ́bí ìyàjẹ́ wọn ni ṣùgbọ́n kò gbọ́rọ̀ tí kò gba ọ̀rọ̀ wọn tó gbọ́ ṣùgbọ́n kò gbà tó bá mùsùlùmí ṣàlàyé fún ó bẹ̀rẹ̀ pé kí wọ́n mọ̀ nípa ìgbọ́n ọmọ mọ́ríà lọ́wọ́ ṣàlàyé ẹ̀ẹ́dọ́kasọ́rọ́tò mọ́ríà àwọn ẹ̀yà là ń pè ní Orthodox Christian wọ́n yàtọ̀ sí Pentecostal wọ́n yàtọ̀ sí Protestant wọ́n sì tún yàtọ̀ sáwọn àbúyà tó ń pè ní Catholic Orthodox làwọn eré àwọn ẹ̀yà ni wọ́n gbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run gẹ́gẹ́ fún ọgbà tó pé méjì lè lé mẹ́ta gbogbo etí àwọn àfá àwọn tó dé lẹ́yìn ọ̀rẹ́ nì àwọn àfá arios àtàwọn míì tí wọ́n gbé kírìdì wá yẹn ní àwọn ìgbàgbọ́ wọn àti àwọn atinatios àwọn àfá àwọn ènìyàn méjì àti ní eré àgbé bá ṣe ní sí padà kọ́ wọn ṣùgbọ́n ẹjọ́ wá lọ sí lérèdì kò ní máa ń ìpò lèyẹ torí pé ní ọba bá láyé ní lọ ṣọ́ọ̀ṣì máa lọ́nà bá wọn pé yẹn ti ọlọ́run ní àlẹ́dínà sọ́rí ìrìnà tó dárí káàkiri àmìnà nínú ìsì sí torí pé wọ́n ń bẹ nínú àwọn wọ̀nyí àwọn ìsì sí àwọn àlùfà amòfin tí wọ́n tàbà orétà àti ìjìlá tó yé wọn ìyàtọ̀ sáwọn tí wọ́n ń sọ fún táwọn kan jẹ́ àgùntàn wàrùn báàrùn Yorùbá àwọn Yorùbá làwọn jẹ́ ń ṣe lọ tí wọ́n jókòó sínú ilé ọmọ tí wọ́n ṣe wọ́n dára wọn yàn fún ìmáṣe lọ́lọ́ àwọn ìlú ọ̀nà sínágọ́ àwọn èyí jáde wọ́n jókòó máa ṣe lọ́wọ́ ọba ní ojú bíbù sí ìdàmú. Olùgbẹ́gbà tẹ́yí ta ọba Mọ́ríyáwà tó kú ní ilẹ̀ àwọn ará róòmù àwọn ẹlẹ́gbọ́n làwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n náà wọ́n á jẹ́ tó gbágbára lé wọn lọ́wọ́ àwọn tó ṣáájú wọn níbi agbára láyé là ń pè ní àwọn Greek táwọn wà ní Greek àwọn Athens àti àwọn Spartans lẹ́yìn wọn làwọn róòmù ẹlẹ́bọ̀ làwọn róòlù náà ẹ̀rí gbogbo tí wọ́n kọ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nínú ìwé ẹ̀rí pẹ̀tò ìjẹ̀bọ ni ìgbà tí wọ́n kọ́ wa lọ́jọ́ tí wọ́n pé láwọn gẹ̀ẹ́sì lọ́wọ́ british tí british náà gbére wa lọ́wọ́ ẹbọ ní sunday ọjọ́ là ń bọ òun fan òun kò sí monday monday ọjọ́ là ń bọ òṣùpá Tuesday òṣàjẹ́ ń pè ní Tuwi, ọjọ́ tí ń pọ́, Thursday òṣàjẹ́ ń pè ní Tọ́, Adédiwé Ògún nílẹ̀ Yorùbá, òní Thursday, Friday náà Friday ètò òṣàjẹ́ náà ní jẹ́rẹ̀. Jẹ́ kó lé wa lọ́nà. Bẹ́ẹ̀ náà làwọn oṣù wọn January òṣàjẹ́ ń Janus. Ọjọ́ tí wọ́n mọ̀ bọ̀ òṣàyẹ́ ń pè ní January 1 torí pé Janus yẹn olọ́mọ̀ ọba àbẹ̀rẹ̀ àti ilẹ̀kùn ìgbèjú méjì ló ní ó nìkan níwájú ó nìkan lẹ́yìn ẹgbẹ́ àbẹ́rẹ̀ rẹ̀ rí wọ́n gbà kó níwájú rẹ́yìn ní ọba tí wọ́n bẹ́ bẹ̀rẹ̀ ọdún tuntun ó lọ́gbọ́ òṣàyẹ pẹ̀lú ọdún wọn tó ti ṣe àwọn tẹ́lẹ̀ ojúdì máa tó bára ṣẹlẹ̀ tí wọ́n ṣàánú àwọn olódàfihàn ọ̀rún nílà ń bí ẹlẹ́rìí olàbíní mùsùlùmí mọ́bà rẹ̀ jánúárì 1 má sọ pé ó fẹ́ lọ inú síláṣì lọ ọ̀rìyàn náà sílá jánúárì 1 kò sí jánúárì gangan lápá ókò òṣàmì jánúùsì bẹ́ẹ̀ ni wọ́n ti nothing less about 200 years nǹkan bí ọgọ́rùn-ún ọdún méjì ní àwọn róòmù àwọn àgùdà ni wọ́n ti mú gẹ̀ẹ́sì the British the English were colonized by the Romans for nothing less than 200 years àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn yẹn àwọn ọba wọn Julius àti Augustus wọ́n ti ṣe oṣù July àti August July ní ìrántí ọba Róòmù ní ń pè ní Julius Caesar. Caesar lórúkọ oyè ìbàtà lórúkọ rẹ̀ ń bí. Orúkọ àrẹ́kọ̀ ọ̀fún tó jẹ́ jẹ́. Àwọn wọ́n pè ní Kesari Samuel Alexander Claudia tó tún Kesari nínú Bíbélì Yorùbá. Orúkọ oyè ọba ní jẹ́bẹ̀. ní kan ní jẹ́ oṣù tí wọ́n fi dá lọ́lá ní ránṣẹ́ kan pè ní July èyí tó ní àgọ́pọ̀ oṣù ọgbọ̀n ni wọ́n fi dá lọ́lá ní ránṣẹ́ torí máa róòmù mú ti tọ́ náà nígbà tá a pàtẹ kọjá iná ìgbà náà sọ́rọ̀ tó ta ọgbà nínú ààyà àtàkùsí ìṣura náà àti kà kọjá ìrìnà àṣàrọ̀ ṣàrọ̀ tọ́lọ̀ ní nǹkan oṣù méjìlá mẹ́wàá ní lọ́dọ̀ àwọn olóòrùtẹ́lẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ́wọ́ padà wá mọ̀ pé méjìlá ni wọ́n wá fi oṣù méjì yẹn fún ẹ̀yìn kò ṣàkíyèsí tí wọ́n bá ní à ń ṣe dìsẹ́mbà ẹ̀yìn lọ skul tẹ́ sí ìwé yìí yàtọ̀ tẹ́ ìtẹ́ lọ fún ẹgbẹ́ kan lọ́wọ́ àwọn tí ìwé yé ẹni tí ìjàkè sí dìsẹ́mbà nǹkan kẹwàá ni wọ́n ń pè lẹ́rìn oṣù kẹwàá ló wà tẹ́lẹ̀ nọ́vẹ́mbà ní nǹkan kẹsàn oṣù kẹsàn nìyẹn ọ̀tọ́mbà oṣù kẹjọ ló wà tẹ́lẹ̀ torí pé ní pè ní ọ̀tọ́mbà octagon nǹkan pẹlẹbẹ tó ní igun mẹ́jọ òun lọ́dún ní octagon bí kágbọ́n náà nǹkan pẹlẹbẹ tó nígun mẹ́wàá so October oṣù kẹjọ onítẹ́lẹ̀ ṣùgbọ́n bàbá rí kó pélé jìlá wà lọ bí July àti August bọ́ láàrin tó wá sún October November àti December síwájú December wà lọ bọ́ sí oṣù kejìlá November bọ́ sí kọkànlá October bọ́ sí oṣù kẹwàá láti kẹjọ tó wà July àti August ló ti gbé sí wọn bẹ́ẹ̀. àwọn ẹ̀kọ́ yẹn gbogbo àwọn oṣù yẹn àwọn òṣà inú wọn wọ́n tó kọ rẹ̀ sí òní wọ́n gbélé gẹ̀ẹ́sì lọ ní àwọn kánú àwọn ọ̀dọ̀gbọ́n ilẹ̀ ní àbùdá kò jẹ lábẹ́ gẹ̀ẹ́sì torí báwọn gẹ̀ẹ́sì ló wọn àwọn ló ní British àwọn gẹ̀ẹ́sì náà tó ṣe torí pé àwọn ń gun ẹṣin tó ní kẹ̀kẹ́ lẹ́yìn kẹ̀kẹ́ òkú lẹ́yìn ní ọ̀nà tó rí gbákùgbàkù yóò ṣubú ni wọ́n ti wá mọ ní ẹṣẹ́ ṣe tí ìdí kẹ̀kẹ́ lọ́wọ́ lè kọjá ọ̀dọ̀ ọlọ́run ní ìṣìkọ̀ tó láwọn náà ní kẹ̀ṣin tó ní kẹ̀kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ní omi kó sílé àwọn kan bẹ àwọn rùgbáà ni mo ti lọ àwọn tí wọ́n dára wọn yàn lẹ́yìn tí ìsá àwọn ọmọ rí àmà ń kú nǹkan dàrú lẹ́yìn ìsá àwọn ọmọ lẹ́yìn ìsá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àwọn àwárí yóò ní ìtumà lọ́dọ̀ apá kan náà àwọn apá àlẹ́hàwárí yóò àwọn ni àwọn àtìbá ìsá àwọn tí wọ́n tẹ̀lé ìsá àwọn tí ìsá àwọn ọmọ rí wọ́n pèsè wọ́n pa wọ́n lọ́pọ̀ kan ní àwọn róòmù torí pé ọlọ́run ọgbọ̀ àwọn tí wọ́n so pọ́ àwọn tó má gbére ìgbà tí wọ́n pa àwọn lẹ́yìn àwọn tí àwọn lẹ́yìn nígbà ọmọ mọ́jà mọ́ àwọn pín sí méjì ayà rẹ̀ lọ́dọ́ alùgbòránì méjì tí wọ́n pín sí yẹn àwọn ọmọ òye fọ́nádá ìyà tí àwọn olóòmù ti jẹ àwọn ọlẹ́yìn rí dá gbogbo ti yé wọn ò lè fara kàrí ayé ìgbà tí wọn ò lè fara dáa torí pé wọ́n fẹ́ kí wọ́n pa àwọn akẹ́kẹ̀ẹ́ àtàrí àtàwọn mùsùlùmí pè ní ṣẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu àwọn ọmọ lẹ́yìn jésù wọ́n kúkú ṣẹ̀rí tí wọ́n pa wọn kò rí ẹ̀sìn ní èdè torí pé wọ́n ní ó ti ní àwọn ọmọ yà wọ́n ti kọ́kùn ṣoṣo lọ́wọ́ làwọn olóògùn pàmò sí orí olóògùn gbọ́dọ̀ pàtàkùkọ òṣàlà lọ́sẹ̀ ìṣẹ́ gbọ́dọ̀ Wọ́n wá ń pè sí méjì, àwọn tó tẹ̀lé àwọn ọ̀rẹ́ ìṣẹ́ ìgbàgbà àwọn kan, wọ́n sáwọ̀ gbó lọ wọn ò gbé àárín ìlú bá wá lọ sí àpáta ìwà àpáta àwọn olóòrùn ìlú àwọn ẹni rùbáì àwọn ìpín lọ tí ìjọba òye dá sí ìyànfẹ́ fún wọn kó lọ jókòó sókò orí kó máa sọ kókò jẹ kó máa sọ lùkú jẹ kó ká

ẹ̀kọ́ tí ń ta ọmọ lórí àmà kó lẹ́yìn rẹ̀ àwọn lọ ti kọ́ ẹ̀kọ́ yìí tí máa lọ́wọ́ ó lẹ́yìn ọ̀pọ̀lẹ́ni láwọn tó bá fẹ́ bọ̀ ọ̀pọ̀lẹ́ mẹ́ta ìrẹ̀lẹ̀ ọ̀pọ̀lẹ́ táwọn lè bá fẹ́ bọ̀ ọ̀pọ̀lẹ́ yọ̀ bí wọ́n ṣe lọ pẹ̀lú tí wọ́n yẹ bí wọ́n ṣe lọ ayé lọ ní yẹ ó láti lọ sí ọlọ́pàá bá ojú olè ó ní gbígbé gbogbo ayé orí àtòlè lọ́wọ́ ìlà ṣeré nítọ̀tún kọ̀ ní ìlàtún àyàfà wọn díẹ̀ tí wọ́n jára ìlàlára nínú àwọn àṣẹ́kù bọ̀ lẹ́yìn ìlànà lọ́nà wá dáadáa ní ìdè láti dá gbogbo wa padà sí mọ̀ ọlọ́ọ̀lọ́run fún gbogbo ẹgbẹ́ ṣe pàwárí ní ẹ̀là ń bá pàwárí sọ pé lọ́gbọ́gbọ́gbọ́rún wọ́n ni àyá àtọ̀rọ̀gbọ́rún Náà ni àìmọ̀kan àìmọ́lọ́lọ́kùnrin ní tún gbogbo sí orí láwọn róòlù wọ́n tún kó ìpínlẹ̀ ẹrù lọ ní wọ́n wọlé orílẹ̀ Egypt Cleopatra ẹ̀yìn ẹ̀kọ́nà rẹ̀ ní Egypt ẹ̀yìn ṣẹlẹ̀ Syria àwọn Játani lábẹ́ ìjọba Rome wọ́n lọ Europe Western Europe wọ́n délẹ̀ wọ́n dé Eastern Europe wọ́n lọ pàtàkì ilẹ̀ wọ́n pọ́n مدوغار والأيام وذنبها سر وجاء رسول الله والفضل مغفر Ọlàwọ́dì ni wá pé nílé láti ṣe lọ́wọ́ ní ó sọ fún wọn pé kún wà lọ òháhà àwọ̀ ìṣọ́nà ìlàmìyàní wọ́n láti ṣùgbà ìwọ̀lábíà fún ìlàwọ̀ òkúwà ààrẹ. Àwọn tí ó tẹ́kù lórí kúrúwà láwùlà àwọn ọba olóògbé àtẹ́lẹ̀ káàbọ̀ wọ́n sì tún kù láyé tẹ wọn ìmúra àwọn afárà lẹ́ẹ̀rùn wọn tí wọ́n múra wọ́n wé lọ́wà ní wọ́n ní ẹ̀rùn bọ̀ ìgbà lọ́sọ́rọ̀ ni wọ́n ṣùgbọ́n wọ́n tọ́jọ́ tí ó lórí ẹ̀kọ́ ọjọ́ àti Le lè Wa wà annahum láyẹ̀ pẹ̀lú àwọn wọ̀nyí ti ṣe pé aga wọ́n ma rẹ̀ àwọn ẹlẹ́ ọlọ́run ṣàmà wa àwọn ìwọ̀ mẹ́ta sí àwọn aráàlẹ́ àtúntì tí wọ́n pín sí ìyẹn tó padà yàbẹ́ ìfẹ́ sọlọ́lá àríwáàrí ọ̀sánlá àwọn amílẹ̀ ẹ̀kùnmọ́ ọmọ ṣìrìká àti àwọn sọ̀hábà tí wọ́n bá lùgbàtà bàbá wá ń pè ní sàádé sọ̀hábà ẹyọ sọ̀hábà sọ́wọ́ ìgbò ẹyọ̀gá sọ̀hábà àwọn sọ́ọ̀kù sọ́ọ̀bì yìí òun náà tó lè sọ àbá jámù náà lè sọ ọ̀bùn bàbá ní wà á ní wà sọ́ọ̀bì àjùmáìlì máa ní wà á ní wà àṣàhárà òun náà tó lè sọ àbá olùgbò jẹ́ sọ́ọ̀bù sọ̀hábà àṣàhárà rìdíwánà lọ́yà àríyìn àjùmáìlì àti gbogbo wa náà pátá ọlọ́run mọ́jẹ̀ wá ní dáríra tí ó bá ní ní ní àwùjọ àwọn tí ò ní sí àwọn àtìkẹ́ẹ̀ẹ́ lórí wọn àyà sáńtàpọ̀ látàrí ìtọ́rọ̀ ti ṣúra ní ọgọ́ta mẹ́ tẹ̀síwájú àtúntì german tẹ̀síwájú àmọ́sáájú ká tó ń tẹnu bọ̀ aláti tẹ̀lé ní fọ́lọ́ pàwá láṣẹ nínú kùránì ilé ìlà ọwọ́ ìtàrí kùránì pàtàkà ilé ìlà ìrìnà ọ̀rìn ọ̀jí àwọn ọ̀rẹ́ àrùn ìlà ìsàmì ilẹ̀ àríyìn من الشيطان بسم الله الرحمن الرحيم أفضل عباد أمرهم الذين يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم ومنهم الذين يؤمنون الذين ويؤمنون لهم قل هم خير لكم يؤمن بالله ويؤمن فيه رغبا للذين آمنوا والذين يؤذون رسول الله لهم عذاب Ọ̀rọ̀ ní ń àwọn olóòrùn ti wá sí mi lórí. Ọ̀rọ̀ wọ́n pọ̀ gbà ká ní ń ṣe ọ̀dọ̀ wọn ló bẹ̀rẹ̀ ẹgbọ́ ní òṣàkan tó ní jẹ́ bẹ́ẹ̀ kálíbà kálíbà tàbí ṣe ní ìtọ́ ìbàní ọ̀dọ̀ àwọn aróògbò ló ti wá òòṣà kankan tó ní ẹ̀bọ̀ ni ẹ̀bọ̀lù ní yóò pé bẹ́ àwọn kan tí é rárá ẹ̀bọ̀ pọ̀ tí wọ́n kó wá ṣùgbọ́n wọ́n ti kún láwọ̀ míì kápàdà sí ní sáré nítorí ọ̀rọ̀ wọn kọ́lọ̀ ọlọ́run ní oúnjẹ wà nínú hùn oúnjẹ nínú àwọn ìrìnà ti kí alẹ̀ iná yóò tó lẹ́rẹ̀ yíyà àwọn tí wọ́n kó pàdára bá àjẹ́sílẹ̀ náà ní èyí wọ́n pè ní valentine oúnṣàlọ́ náà valentine day ìgbàmọ̀wọ́n ní valentine african kí a ń wá sí valentine kí a ń pọ̀ lóòsàn ìwé mẹ́rin ilẹ̀ ṣùgbọ́dọ̀ ti wá ń bí ẹni tí ó bá mọ́ yóò rò pé kò sáàbùrú ń bẹ́ ìjẹṣu tí ló bí ní ìfẹ́ ìfẹ́ ó yẹ ìfẹ́ ti jọ́ ìṣẹ̀lẹ̀ ìfẹ́ òun ó wà ń bẹ́ ó fẹ́ ọmọ ọlọ́fin ọlọ́fin ẹni olórí lọ bá ń bẹ́ ìgbà tó fẹ́ kí ló fà tó ọmọ yẹn lọ wẹ̀ lódò wẹ̀rú ìgbà tó lọ wẹ̀ ń bẹ́ omi wá fẹ́ gbé lọ òsàn ló wá ń bọ̀ tó wá tọ́lọ ní kó bá ńlá kó wá ń fáwọn òbí ẹ̀ òbí ẹ̀ fẹ́ fún bóòrù tí wá ń gbádùn nìyẹn bí ẹni tí ó ní tó wá gbàgbọ́ olówó sẹ́kọ́lówó sí mẹ́kọ́ gbogbo jìyà lọ́dún ilé tí wọ́n gbé ìyàwó ẹ̀bí jẹ lẹ́rẹ̀ ojúṣe tí ìyẹn tó bí wá lọ́dọ̀ gómìnà pé ó lọ péjì kẹta lọ́dọ̀ gómìnà tó yẹ lọ́wọ́ kan ìdìbò ìpá tí wọ́n já fún ìjọ náà àwọn nǹkan wọ́n ní kó lọ orúkọ ó sì kú oúnjẹ yẹn nínú àwọn tí wọ́n ní kó orú ó tó lé lọ́pàá jù náà ó ní ẹyẹ táàrí pè ní ẹyẹ awó lónìí tàbí awó yẹ táàrí pè ní ti bó ní jẹ́ ẹyẹ ẹ̀ṣù yẹn ó wà nínú tí wọ́n ní kó kí rúbọ jọ náà ṣùgbọ́n kìí ṣe ṣùlẹ̀ ẹ̀ṣẹ́ jọ náà tẹ́lẹ̀ yẹn ti gbọ́ ibẹ̀ ló dúró sí tí wọ́n padà ríjẹ rímu náà ní ẹ̀yẹ ni bàbá pẹ̀lúkọ lára ti tu bàbá tí lẹ́yẹ yẹn wá bẹ̀yẹ ẹ̀jú wá títí náà e tó fi lẹ́yẹ ẹ̀jú. òòta ọkọ̀ olóṣù jẹ nìyẹn fi lọ́jọ́ ẹ̀ ni a fi wá sọ wípé wọn ò gbọ́dọ̀ jẹ́ṣù mọ́ àbíjẹ́ kọ́kọ́ jẹ́ òṣà ogún jẹ́ṣù yẹn tó wá gbọ́dún jẹ́ṣù àwọn mẹ̀gùn òṣà yẹn tẹ́bádà àti gẹ́gẹ́ jẹ́ àwọn ní ó kọ́kọ́ lọ aṣù wọ́n ni wọ́n léwu oṣù sí ara rọ́ọ̀bà ibẹ̀ ni oríkì wọn díẹ̀ àwọn ni ọba ṣùgbọ́ kọ ìjàkadì pàtàkì ìgbóró ọ̀pá ìjàkẹ́jà lọ́pà lọ́jọ́ sí ìlú olóṣèlú orodópo ṣojú èdè láàlá torí ó mẹ́jẹ olóṣìjàkadì ọ̀nà jùdì jọba ń ṣe jẹ́ṣù tẹ́gbọ́ oríkì yẹn wọ́n wà láà àwọn olóòtà ẹni ó kọ́kọ́ jẹ́ ìyẹn kẹ́nìkẹ́ni tó lè kó ṣì wá kọjá kẹ́nìkẹ́ni tó lè jẹ́ ẹgbọ́nà ṣọ̀nà ẹ̀ ó kàn jẹ́ ní orí yóò gbà ó ní ìgbàgbógún jẹ́ ní ẹgbógún jù náà ṣùgbọ́n láwọn ti bí ó ti tó gbogbo gbogbo Ọjọ́ jẹ́ pípa bá lọ̀rọ̀ òkú bá ní ìdílé máa mẹ́rin ìrẹsì wọ́n kò ní òkútù bá wọn lọ rí àwọn tí wọ́n lọ wá ṣílókò olóògbé owó àtàmà ìlú sí ẹbá tí wá lọ́lẹ̀ ní òṣàlówà oṣù wọ́n wà lọ lórí òkè wọ́n kò sí gbogbo mọ̀ nínú mẹ́sí wọ́n wà sílẹ̀ títí tí ó fi jìnà bẹ́ẹ̀ káàkiri oríṣiríṣi ìṣà ọkùnrin ṣùgbọ́n lórí ìrìn àjọ ìrìn àtújú pẹ́pà ṣé iṣu nìkan lẹ́ ń gbìn ẹ̀ ṣe ìṣọgbọ́n ẹ̀jẹ̀ ìjẹ̀yẹ̀ Sọ́mà tẹ̀lé káàlù sígbà tí ó pa síla tí ló gbà wá lẹ́jù lásìkò. Àtẹ́mọ̀ ṣe jẹ́gẹ́. Tó jẹ́ àárín bíbí ti sí. Nítẹ̀wẹ̀, àwọn ṣọdún gbẹ́rẹ́. Ìjì Sonia, wọ́n fẹ́ràn rẹ̀ àwọn máa ń ṣọdún gbẹ́rẹ́. Lọ́jọ́ wọ́n ṣọdún gbẹ́rẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n fi pa, tí wọ́n máa fi kọ́lé oko tó fi ìdè koríko bẹ̀rẹ̀ ẹ̀sì ìgbọ́rí àti káàkiri ẹ̀ gbogbo fẹ́ ìsìláàmù pàtílé pátá pátá nílẹ̀ lápáwá náà lọ́dọ̀ ànábí àwọn ẹ̀mí tí wọ́n tí wọ́n ṣe kánàbí ó tó dé mọ́ ń sọ̀rọ̀ ká ní bàbá ìṣèlú lẹ́yìn ẹ̀rùn lẹ́mùsùwáwọ̀ àwọn kò gbé kò kọ́ bèèrè léwé yóò tó ṣù yóò tẹ̀ lọ alọ́jà yóò lóun fi ń dúpẹ́ kí ló gbé tó dúpẹ́ àwọn tí ní àtàwọn ẹ̀dọ́ ma ibi náà ti gbé ṣújú níyẹn àwọn tó yẹ kó lọ máa ń sọdún ẹ̀ nínú màákàrí àbágbéṣù tó wọn obìnrin ọdún sí ìdómà yóò dákò oṣù tí ó kú tirẹ́lá ta ló lè gbé ṣú bí tí ó mọ̀ wú iṣu ẹ̀ tí ó kún tẹ́lá àwọn ènìyàn ní nílẹ̀ ìbíṣù ìbìra là ń jẹ́ àwọn ènìyàn bàbá lọ wọ̀ ní ìbíṣù tí ó bá kó síta là ọ̀kà àwọn ènìyàn kí wá ní ọdún oṣù tàbá lè ṣe wọ́n mọ́ bẹ́ẹ̀rẹ̀ ní o tó nínú ẹ̀sìn Islam hapù òdòdó ní àwọn àpá ó ti sàlàyé èsì wọn wà máa láàrùn sún ilẹ̀ ìgbàlá sí nǹkan kan òjò ọ̀ràn yẹn lórí àmì àti tó sàlàyé kò mú kó jíṣẹ́ ní gbangba tu vas te dire un tó bá ti jíṣẹ́ ẹ̀dọ́gbẹ̀lẹ̀ tẹ̀lé ẹ̀dọ́gbẹ̀lẹ̀ pọ̀ ẹni tó pẹ̀ yẹn là ń pè ní mọ́mìnì ẹni tó pàkó yẹn tó pàkó ó là ń pè láláyà kókó lòdì Èyí ni káàmọ́ sọ lábẹ́ bí i. Yàrá Ẹjọ́ pàrùkú ni pàrùn látara àyé ẹ̀sì tí wọ́n ṣe orí òṣòlẹ̀ ní pàrùn. Ọ̀yá ẹ̀yà ẹ̀yà ẹ̀yà Kó bí lè gbogbo àwọn tí ó lè látara bí ní látara àyé ẹ̀sì ọlọ́pùtí bá ní káàkiri tó kìí yé kí wọ́n mọ́ ilé ọlọ́pọ̀ kààrà káwọn tí ó yé jù ó hàn fúra ní ìrẹ́lẹ̀ mílẹ̀ dọ́gbẹ̀rẹ̀ wọ́n tàn fi jẹ wà ní wà bẹ̀ ìtàrí sóra yóò lè jẹ́ àǹfààní sí àẹjọ́ àbí ayàgbé pọ̀tìtù káàkiri إن أنتم بالعدوة القوى وهو مؤللا ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله امرا كان مفعولا ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه وإن الله لسميع عليم فقالوا يا مستقبل هلاك tí wọ́n lè parọ́ àwọn tí ó parọ́ antarìlẹ́sì lẹ́yìn ẹ̀rí ohun àlàyé wàyá ya tí wọ́n síye mọ́nàíyá àwọn tí ó lè antarìlẹ́sì lẹ́yìn ẹ̀rí ti dé tó tàbàyé ẹ̀ wà iná lọ àdàgbà ní ìmọ̀nà àlè àti pé dájájú ọlọ́run ọba olùgbọ́nà òun ìmọ̀ni ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ àwọn olóògùn tó ní jáwé bẹ̀rẹ̀ jáwé àwọn tí ìkẹtẹ́ kó ó bá wọn náà yọjọ́ méjì sọ́kọ̀ fẹ́ máa ń ṣèdára yá ìwòlẹ̀ yìí eléṣẹ́ ìṣẹ́ àwọn ọjà tó méjì tọ́tọ̀ báwo ti bá láyé lórí àwọn ti dárayá láàrín sọ́dún àlẹ́mì ọlọ́run bá ti fi ọjọ́ méjì ní ìrọ́pò rẹ̀ ọdún kò ṣe mọ́. Ọlọ́pọ̀ ti fi lé jì ipá rẹ̀ wọ́n bá ní mùsùlùmí. Àwẹ̀ náà ń gbà ní Sàbátà àgbẹ̀kan tí ó kàn ilé ya. Àkókò tún àwẹ̀. Sàbátà àgbẹ̀kan ọdún wò láṣẹ. Sàbátà fẹ́ yá náà, ó tún ní bá ṣe. Wọ́n máa lọ sínú ìná láti dènà àgbà àpá lábàràpọ̀ alọ sí múta nípa láti múta nípa á padà sí nìna àwàṣeléyá gbogbo ẹ̀mọ́ ní ó ní ìkan tí wọ́n ti síwájú tí ó jù wá ní wípé ọ̀rùn ẹ̀bọ̀ ni tí ó sí èméjì mẹ́rin yóò ní pápọ̀ títì tí ó ṣáájú ẹ̀ ìyókù ó dìnà ọba ní yìí lóòrẹ̀ tàbíyà ìbẹ̀ nínú wọn àwọn mùnẹ́sìkì yóò lóòrẹ̀ tàbíyà tí wọ́n kò nìra bá jẹ́ yàtòlúnà lúwà oòdó náà ìbẹ̀lẹ̀ ọ̀rọ̀ ti yàrá lóòdì etí lànà bí ìtumà rẹ̀ ní pé anáti sọ̀lọ́wọ́ àìlèwà àìlèwà ìdí wọn sọ ní wípé wọ́n ní wọ́n àmì ìrò pé kò sọ̀rọ̀ sí èyíkọ́ gbogbo èyí ní máa fẹ́ tí gbọ́rọ̀ wọn láti mọ̀ wá pé lóòótọ́ ni àná ti ó lọ bá àwọn ọ̀tọ̀ ìlú tó bọ́rọ̀ wọn àwọn ọ̀tọ́ríkà pápẹ̀lú àti nínú ìlú àti bọ́rọ̀ wọn àwọn òṣèbọ àti bọ́rọ̀ wọn àwọn kèbèrè àti bọ́rọ̀ wọn àwọn mọ̀náfíkì àti bọ́rọ̀ wọn àwọn mùsùlùmí àti bọ́rọ̀ wọn àwọn mùmìnì àti bọ́rọ̀ wọn àwọn ọba ọba ńlá àti bọ́rọ̀ wọn gbogbo wọn lànà

sí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn rẹ̀ ànábì èsì wo lànábì lọ́nà nípa ànábì fọ́ údúdú ọyẹ́ rẹ̀ ìlàkún kìrá méjì ni kìrá kan sọ pé údúdú òpèlè ní ìdọ́fà údúdú ọyẹ́ rẹ̀ ìlàkún kìrá ní ìsọ wípé ó wà údúdú ọyẹ́ rẹ̀ ìlàkún Gbogbo bí ẹni, yẹni kí àmọ́jọ́wà Muhammad, sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀pẹ̀ ní eléjì ọ̀fẹ́, ọlọ́nà eléjì ọ̀fẹ́ rere lè olúrú. Wà ó dùnù, ètí kàlẹ̀ kọ́yọ̀ tó jẹ́ òwúrí fún yí, yóò mínú bí lá, kéèṣe gbogbo ọlọ́wọ́ ní yóò nínú bèèlá àmẹ́sì ìgbà ọlọ́wọ́ sí mọ̀lẹ́gbà jùlọ ìbá fún àmẹ́bì lápọ̀dọ̀ ọlọ́ àmẹ́bìgbà àmẹ́lẹ̀ ọ̀rọ̀ súnlù ìwà ونطعنا غفرانك ربنا وإليك المصير kí ló pa áyà ní áyà tó ṣáájú ẹ̀ àwọn áyà tó tó parí sọ́ọ̀tù ìbákọ́rọ̀ ṣúra ma rẹ̀ lọ́kẹ̀ parí ẹ̀ ọlọ́run ní wà máa ń fi àwọn ìsìnkú ìsí pẹ̀lú báyà ní ìfẹ́lẹ̀ gbogbo. Àwọ̀tò fúrúhù abẹ́ ẹni pamọ́ ẹ̀ sọ́pítà yóò há sí gbogbo mìí ńlá ẹ́ ṣírò gbogbo ẹ̀ lọ́dọ́ọ́lọ́. Làwọn sàábé nígbà tánà ní káyà ìfún àyàwọn já ẹ̀rú bá wọn pé àà. Ìjà lè rí nínú wa ẹni tí èrò búburú lọ́kàn òmọ́sí ìwọ̀gbà fún ààrẹ tó gbọ́ mi ṣe ó ti pàtẹ́ lómí òṣìá ó wọ́ olùkórira ẹ̀ ẹgbàmì ẹ̀rù sí ẹ̀rẹ́ ní ìpòlẹ̀ṣẹ̀ ní òṣìṣẹ́ ní láìkẹ̀ ara látàdà sí ti gbẹ̀yìn díẹ̀ nínú ọ̀nà nílé ń sọ ẹlùmí yóò bẹ̀rẹ̀ ní pé kí ẹ̀rẹ̀ nígbà ní ẹ̀yìn bá rí ọlọ́kàrà nígbà ní yóò ìdáhùn tẹ̀pa. Àtọ́jẹ́ káàkiri tẹ̀gbà tẹ́jẹ́ ló mọ̀ wá tọkàn bẹ́ẹ̀. Onímọ́tò náà tó bá yẹ ní dírì ní títí tí kò jáwọ́ ní tó yóò ebi ti ń pàwọ́ látàárọ̀, wọ́n wá mú ní ẹni ìsìn ọjọ́ jẹ́ yóò wá dà sí ní ẹ̀gbà ẹ̀yìn lọ́wọ́ ẹgbẹ́ ìgbà ìlú díẹ̀. Oòrùn ni ẹ, ìgbà tó gbé lọ skúù, ní primary school, ìwọ nílé lẹ́yìn tó ṣiṣẹ́, wọ́n ní kò padà wálé wá jẹun ní kó wá ọ̀nà lọ́nà ìyá ìfọ̀rọ̀ ara ìgbọ̀n pẹ̀lú Yóò wá dà sí kò lọ gbọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ lù nínú ìwòrè láwọn àbẹ́yàn ha tàbí lè bọ́ mú bẹ́ẹ̀. Àdébìnrin àwọn àdámú nínú tẹ́ẹ̀rọ àgbà tọ́lọ́rọ̀ bá wí gọ́mọ́ ni. Wọ́n wá ní àmọ́ nà àti ìgbàgbọ́ òun ẹgbẹ́ tọ́lọ́run ní ìyẹn o. Láyà ẹ wá sọ̀kalẹ̀ pé àmọ́ náà ọ̀rọ̀ súúlù bì máa ó ń bílà ilé ìdí ẹ̀rọ bí i wà lè nínú. Òjíṣẹ́ ọlọ́run bá gbàgbọ́. Kí ló gbàgbọ́? máa náà ń sí àtìlé ìtọ́lọ̀ sọ fún wàlùmọ̀mìnàn àtàwọn onígbàgbọ́ òdòdó kú lòdù ọ̀kọ̀ọ̀kan wọn ẹgbẹ́ gbogbo pápátálà ìdẹ́nìkan sílẹ̀ ìyẹnìkan rẹ̀ آمنا بالله ونفقه وحششه wọ́n nira ìká sí ìyí wọ́n tàbọ́lọ̀ wọn bá gbáwẹ̀ ìdájọ́ tí jẹ́ màláíkà. ìgbàgbọ́ nínú màláíkà kìí sọ̀rọ̀ kéèkéé ohun

tó bá ti wó lè lò àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́dí àwọn ọmọdé wà lẹ́gbẹ́ ìlú ìṣàánú ní tí ó kàn mọ́ ọlọ́pẹ́ ìlú ìgbèrè lónìí tí wọ́n dára wá kùtù bí i àwọn tí ra ara anígbàgbọ́n náà wá kùtù lè yí àtàwọn òjíṣẹ́ látòrí àwọn ẹbí nóòhù orúkọ àwọn àfáà ní wà àwọn àlùrúsù wà sálàfà alùrùlànà fínú bí wá sí ádámù قال بعد هو نبي وقال بعد وليس بنبي ولكن والله تعالى أعلم من أقرب إلى طرحه أنه نبي títí tó fi wọ́n lọ́yẹ́ àmẹ́bí wa Muhammad láàrúkọ̀ ìlú bẹ́yìn àhàdì níbi àwọn òṣùpù yà láàrin àmẹ́bí ọlọ́ àtọ́bá àmẹ́bí kan dá àmẹ́bí kan òwúrẹ́

kò ní ágbàtí máa rọ̀súùlù torí kó fẹ́ káwọn ènìyàn mọ̀nà wá sọ́nà òun àwọn tí ò gbé wọn gbogbo wọn ní owó ṣe bá fẹ́ ìfẹ́rẹ́ láṣíwájú àwọn ṣèbábẹ̀rẹ̀ bí fẹ́rẹ́ láṣíwájú àwọn tí ó ń

fún àtọ́ ara àgbà àtẹ̀lé bẹ́ẹ̀ gùnfọ́ mẹ́ta fóríjì wá lọ́n fún ìsájí kọ́ wà ilé ìkàlùmọ̀ sí ọ̀dọ̀ ẹni bùṣẹ́rì wa ọlọ́wọ́ ربنا لا تؤاخذنا إن شاءوا أقررنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت أولانا فانصرنا على القوم الظالمين لا يكلف الله نفسا ọlọ́run kàlápà kò láàbọ ẹ̀mí kankan lọ́rùn ìlà òun bí kò ṣe tó lágbára láti lè gbé gbogbo tọ́lọ̀ sọ nínú òfin ẹ̀sìn pátá ẹ̀kírun lẹ́ẹ̀bà àwọn olójúmọ́ ọlọ́run ló dá wa ó yí kágbára wá gbé ló ti sọ mẹ́rin ààwẹ̀ tó ní kágbà ó ti sọ fún wa yùrídù lọ òbìkúmù lè yíó sọ wà láà yùrídù òbìkúmù lè sọ ọlọ́run kágbára wá gbé aláwẹ̀ àwọn mùsùlùmí kò sẹ́ni tí ò lè dá àbàwọn díẹ̀ àyí sì yí ṣe kìíyá lórí díẹ̀ tàbátẹ́ mọ́fẹ́ wá èyí tó jẹ́ ti gbogbogbò ní ọlọ́pù ti ṣàdáyé àwọn díẹ̀ náà ní ọ̀lẹ́dínà yóò ti kú ní ogun àwọn jẹ́ ń gbà pẹ̀lú nira àbáwọn jẹ́ ń tí wọ́n lè gba ọwẹ́ ẹ̀yà tí kó já sí wọn bí àwọn aláàárẹ̀ torí pé ó jẹun kódà tẹ̀rẹ̀ mọ́jú kò ní àwẹ̀ mùsùlùmí kì í fa ọ́sà ẹnìkó ní gbàwẹ̀ mùsùlùmí tó wá dáta tó tààrà àwẹ̀ mùsùlùmí ní ọgbẹ́ ẹnu kò lè rí bẹ́ẹ̀ torí pé ó ti jẹ ní agbómẹ́ta òru èyí jẹ tàrí lágbómẹ́ta òru tàbálẹ̀ tí ń jẹ tàrí agbómẹ́ta ní ẹgbẹ́ náà kìí ṣe sàbúrù àsìkò kan ni wọ́n pè ní sàbúrù àsìkò ní àkáàkù Àbò mẹ́rin jẹ ọmọ jẹ́ àtìwọ́ tó yẹ́ pé ọmọ bíbí wákàtí kan àbọ̀ jẹun. Máa jẹ́ ipá tún mi ìtù fáyẹ̀. Islam kéṣe mẹ́ra láwọ́ ẹ̀ ẹgbẹ́ láyé bàkan tí ẹ bá ti gbà wẹ̀ kò gbọ́dọ̀ wẹ̀ orí tó bá ti wẹ̀ àwẹ̀rẹ́ já o àti ọ̀bẹ́ bá ti jẹ́ ọlọ́wọ́ àwẹ̀rẹ́ já tó bá tẹ́ يريد الله بكم اليسر وما بكم ولا يريد بكم العسر Àpẹẹrẹ àpòyí torí pé láyé ìjà ìlú tó ń lọ. Òfin tó bá ti bẹ́ẹ̀ jẹ́ ti gbogbogbò òpàdọ̀ lé lọ́nà tó fi ní ẹ̀tún sínú, àmọ́bíwá ẹ̀tún yára sínú, ẹgbẹ́sọ̀ ilé òpákùnkù ní sánmà, bí ṣú òun bá ti wọlé tí a ń pè ní bí ẹjẹun, ẹṣúra, ẹmẹ́jẹ́ kí èdè ó gbòdì nínú yìí làhá ọlọ́run yóò máa bẹ fún ẹ̀ ní kọ̀ọ̀kan tí ó yóò máa bẹ fún làhá yóò máa bẹ fún máa ń kàtàbá ní tó fọwọ́ rẹ̀ ṣe níṣẹ́ náà wà ní àmà sátàbá yóò máa bẹ fún lórí dáadáa tó ṣe ìyànà sí máa bẹ fún lórí ìdí òṣìṣà. Àmàlà àánú lọ wọ́n, ẹmẹ́gbọ́n tó tẹ̀lé ọ̀rọ̀bà náà olúwa wá máa tó ló ṣe wá, àbáṣe ṣe wá ṣe láàbí ṣe ọ́ láti àkíńdá lọ́tòrí rẹ̀ jẹ wá níyà. Ẹ̀bẹ̀ láti lọ́rin ẹ, wọ́n gbà ní olúwa wà látà ní àrẹ ilẹ̀ ti sọ̀rọ̀. Bẹ̀bá bọ́, táhàmé, mọ́ bèèrè wá yẹ pé mọ́ di ẹrù tó wúwo lé wa lórí, kàmọ́ kí ni? Ó ṣe ìdílé àwọn ará ẹjọ́ lórí àwọn ẹ̀rú jí òfin dàmí ìtọ́rí pàwàpá pọ̀ ní ìsìn àwọn Mùsùlùmí omi láti pàmbà. Bísọ̀ tàbí wà lára tàbá ti gúnmi tí ó ti mọ́. Bísọ̀ tàbáṣọ wá tàbá ti gúnmi rí ó ti mọ́. Nígbà ayé rẹ̀ rú jí, bísọ̀ ó tó ti kó ọmọ àwọn obìnrin wọn tí a ń ṣe nǹkan oṣù tí a ń pè ní ẹ̀dẹ̀ aláwádà menstruation ẹni bá fọwọ́ kan obìnrin lásìkò yẹn ti di dàìmọ́ gbogbo aṣọ tó wọ̀ ló dàìmọ́ ìbùsùn tó bá sùn sí ó dàìmọ́ ìjókòó tó bá jókòó sí gbogbo ẹ̀ dàìmọ́ pápápápá àbí kó lọ fọ́ ó kò jáde lé mi kò lè tí ó jẹ pápọ̀ kó jẹ́ obìnrin tí wọ́n ń ṣe menstruation tó bá dáná sàrí fún wa á jẹ́ tó dá tùbínú á jẹ́ ọwọ́ ń tọ́lọ̀ ń sọ ní pé ká mọ̀ bá lò pọ̀ kápítálé fọwọ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ súnmọ́ lórí pé ìbálòpọ̀ wáyé láàrin àwọn àti ẹ̀ àwọn òfin tó lé ní nínú tọ́tù lè bá párọ̀ ànẹ́bìwà Mùsá alẹ́ ìsàlá ó ń sọ fún àwọn bàánú Ísírẹ́lì yába ní inákùn zọlántún án tó sàkún dé lè kọ́ ti fún mú lè ìjìlá Ìnákùn zọlántún án tó sàkún dé kọ́ ti fún mú Ẹni ṣàbò fúnra ẹ̀mí ara ní pẹ̀lú pé ẹlọ mú mọ̀ ìlú. Wà ní ọmọ ẹ̀rọ bẹ̀rẹ̀ ìwọ̀n ọ̀rìnkún ìrìnlẹ̀. Ògẹ́dẹ̀gbé màálù jápẹ̀ ní ìjìnlù, kí náà pẹ̀lẹ̀ gbẹ̀gbẹ̀ màálù, èrè tó jápẹ̀ òtìtì màálù láti yà. Yẹ́ṣe orí ẹ̀, òtìtì màálù, òun wọ́n ti èrè yẹ́yà. Ìtẹ̀kọ́ ti kúmú ní ìjìlà, òun lẹ́kún lọ́lọ́run nígbà tí mo ká lọ lóòkè. Fàtúgbú lábàárí ìrìnlẹ̀ olúkúwàdà lọ́pọ̀lọ́ bá rí ìkúbì máa nà kọ́ ní fìkún ẹlẹ́gbà ní pàtàkì Kí wá ní tún wá pápúkì lú àrùn tútàkùn ẹ̀nà pàrà ní gbogbo àwọn tó gbọmọ̀ ìlú ìjọ náà, kọ́lọ̀ tó lè bá túbà ẹgbẹ́ tó wà ìjọ náà ìgbẹ̀ ìpàrà yìí.

هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الفارس ذلك خير لكم إذا بارئكم أن تبعي تشجر ìmú rẹ tó gbẹ jáde rẹ sọ́wọ́ ìyàwó rẹ ó wá gbẹ jáde àdúgbà tó bẹ́mù rẹ̀ tó rí ẹni onímúkọ́ òyìn àtònímú rẹ́mẹ́lẹ̀ tí ò bá ní ọba ẹkọ́wọ̀ tí ó bá bẹ́ gúrù imú gbé ókè àti imú tó ṣe kékeré àti imú ńlá ẹnìkan ló gbẹ́ ti ágbì súrọ̀ tí mẹ́ṣá àrọ́ kàbá ìwọ tẹ́lẹ̀ rẹ̀ rí tẹ́lẹ́tẹ́lẹ́ àtẹ́ntó lẹ́tẹ̀ tó ní ti Kalawa àti elétí ehoro gbọ́nṣẹ́nṣẹ́ àti ti kéèké gbogbo nípàtà ọlọ́ ní àwòrán tó gbogbo ìlú yíyá sí ìyá ní ẹ̀tọ́ wá sáyé bí ájìsú ọ̀tẹ̀ máa ṣá àwọn kábá ẹnìkẹ́ èsì gbogbo àbíkó jí èèyàn dúdú ni ọlọ́pùnrin mú tí wá lórí èbó òun wá tó lọ bá wọn lórí náà ọjọ́ mú ẹ̀ bọ́bá àti pé sí ṣẹ́pẹ́ ní bá sí sọ́jì wàhálà ó kàn ní pé nígbà tó yá inú gbó wọ́n á ṣe gbogbo wàhálà tí máa sáré lọ àdàbẹ̀ pé mú ṣẹ̀ṣẹ̀ jábọ́ lọ́dùnbọ́ sókè ìmú ìyàn jábọ́ ìyàn tó jẹ́ títí nìyẹn ọ̀bọ̀ ọ̀tún ìyàn sókè ìbọ́lọ̀ kò fẹ́ lọ́rùn

Ayà Gbogbo àwọn kan wọ̀nyẹ wọ́n máa bẹ́ ní ìṣẹ̀dá ọlọ́wọ́ wa wá náà tí wọ́n lè pọ̀ nínú náà lọ́pọ̀ tí wọ́n máa náà. Ìkàbẹ̀ nílẹ̀. Ṣùgbọ́n ká máa tẹ́ lọ, pé fún tó wá kí ni ìdájọ́ ẹ̀sẹ̀ yà kí ni tó sọ fún ti tó lọ wẹ̀ ẹ̀sìn padà ní. níjọ́ nígbà ayé Mùsá ó gbọ́dọ̀ para ẹ̀ wọ́n pa ọlọ́wọ́ lórí. ìtọ́wà tó sọ ọgbà kan láta àkàndé ní gbogbo ìró èyí ṣe tàbí sọ ìyá àti àkàndé tàbí bẹ̀rẹ̀ àyà pákútù ju ẹ̀pa ákúsà ara yín. dáàbì tó kérò Kọ́yẹ̀rùn àkúwò tó lóore fún yídà bá rí ìfúnnọ́mọ̀ ẹ̀lẹ́dà ní. Fà, tẹ́ẹ̀bá ti wá pàrà ní àbàdé fún lọ́wọ́ òṣèlú àpòlìjì. Ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ òṣèlú lọ́wọ́ ìsìlámù. Ní ọmọ pàtó àtàkùn òṣìlú ṣe láàrùn àmìnira mẹ́ta bá nílà abẹ́nà ní sọ́rọ̀ kàmá àmẹ́ta owó alẹ́sẹ̀ dínà ní kọ̀mínà àwọn àjàkálá láìsílẹ̀ tó gbé láwọn ó gbé láwọn ọ̀lẹ́làwọ́ Bọ́lá fi ṣe gbogbo tí wọ́n kú fún yẹ́. Wọ́n láàrín wọ́n láti ìrìnà aláwọ̀ ọ̀dá nàbí wọ́n fa àjẹ́ ìwọ̀n ìlànà wà ṣáwùnà. Àtàmọ̀lára ẹ̀rọ sórí láàrẹ̀ ìwọ́pẹ̀ ìgbàfẹ́ àwọn ọ̀rọ̀ pápọ̀ àná àbójúkúrò fún wa. Ọlọ́run ní wọ́n fa àríkì. Àlẹ́bìlọ́lọ́ ń dá pé kọ́ sí fa àríkì bó ti ṣe bẹ́ẹ̀. Wọ́n tó pé oríṣì wa fọ́dípa àríṣù àní mo ti ṣe rẹ̀. Àtàmùmáná ìwọ ni bọ́ọ̀lú àwa adábẹ́ni tí wá. Àtàmùmáná ìwọ ni mú lẹ́wà. Fọ́díṣòrìnà àìṣọ́ mẹ́rin kàfẹ́ ìgbà tí ó n'ụzọ náà,

Ìbá ṣe pé gbogbo ọjọ́ ẹ̀kọ́ wá nílùú ìlànà bí ìtẹ̀lẹ̀ yé màá ní ìtòrí ẹwà náà bá ní. Ọlọ́run ọba àdíkẹ́ ọlá ó fi ìfẹ́ ìtàkọ́ sí yí lọ́kàn àtàtà ilé kúrò ìjùmọ̀ náà.

Wàtàrà ilé fún ìrúkọ̀ wọn ní Mùsùlùkọ̀ wọn ìjìyà ọmọ lọ́pùn lọ́pùn jẹ́ kí iṣẹ́ kékeré Mùsùlùkọ̀ òkì ìjìyà ìyapa aláwọ̀ ọlọ́pùn ẹ̀rọ mọ̀ jẹ́ kó kú ní ìrìnàmṣẹ́ kó ríra ẹ̀ ọlọ́run bá ní àwọn wọ̀nyí àtọ́jọ́wà Muhammad sọlọ́lá ayọ́ta yìí gbogbo ọ̀bárùn náà ti kìí sọ ìbárùn ti bèèrè ń sọ lànà ti ń gbọ́ ìgbá kòlù olùgbòhùn mọ̀bá ìlẹ̀kùn yóò fi ń ilẹ̀ ìwà ìlú wàjú pínú ni mo mìí kò gbáyé mú náà fi kí bá gbogbo ìgbèrè rí bá gbogbo àwọn mọ̀mí nígbà Bábúbá kí bá sọ̀rọ̀ fánàbí ànábí gbà tó dodo bó ṣe rí nìyẹn torí kò ní purọ́ náà ní ọdún pé ní Sidik olódodo torí níjọ́ tí ìsìnrán ṣẹlẹ̀ tí ànábí sọ̀rọ̀ bá rẹ̀ wà sáàgùn sọ́mọ̀ keje lọ sáàpẹ̀ ní ìrọ̀ ìsìnrán ní ìrìn bá náà ti rìn láti káàdà mọ́kà lọ sí Jerusalem lóòótọ́ tó wọ́n á tún sọ́mọ̀ keje lọ keje kíní kejì kẹta tó wá gba ìrùn tí kí wá ní sánmà ló jẹ́ pé ìrùn tí kí yàtọ̀ sí gbogbo ìjọsìn ọlọ́run fi ànábì lọ sọ́nà keje lówó àádọ́ta ìrùn lọ́rùn kó lánàbì lọ́wọ́ tẹ́lẹ̀ gbogbo wa bá kí rẹ̀ máa wọ́n lójúmọ́ ẹ̀ẹ́mẹ́ sí ìjọba ìkọ́kọ́ bá lórí Gbogbo àdìkàdà dúpẹ́ fún lẹ́yìn tàbá dúpẹ́ fọ́mọ̀ tó wá ní ọ̀pọ̀ lọ́bì ní mo bá sí ọlọ́run lọ́wọ́ fún ní àlọ́bà ìlúkọ́ bá ọlọ́run pé gbogbo ọdún mo ti jẹ́ àyàwó ìrìnlẹ̀ ìmò ní kí ó wá ń padà lọ ń pààrà ọlọ́run bá rí kò sí tó fi kú máa mú mo tó lọ bọ́lọ̀ ó dì kù ojú ìwòwò mi lọ ọlọ́run á fọ ìdí pé máa ló yẹ lẹ́nà sí láyé ìdálọ́dọ̀ ní àádọ́ta tí ó mẹ́ jẹ́ orí bọ́lọ̀ mi ìlú padà kéèṣe tó máa ní pé ẹ bá ti dáadáa kan òun ẹ̀ẹ́dà ládá mẹ́wàá pẹ̀lú 5 and 7 ìdílúmù wọ́n máa bọ́ pé ẹni ṣe tọ́nà sọ́njọ́ yẹn àjọ pàyẹ̀dá àtàkọ̀ ọmọ ìlọ́sọ̀ tó lù ọ̀rọ̀ mẹ́rin padà 50 náà lẹ́sẹ̀ bí i látara kọ́lọ̀ ọ̀fẹ́fẹ́ rẹ̀ Ọ̀pá ní ìdí, bàbá ti wá dé lọ́ta, àdébì ní mo mọ̀ lọ́jọ́ ó sáré ìmúkòsùn ìrìn àjò wákàtí Jerusalem báwọn bá gẹn ti orí ọjọ́ bàrọ̀ bí rì báwọn bá kọ̀rà fún mi orí ọjọ́ bàrọ̀ bí rì báwọn bá nífẹ̀ kan ìtúnṣọ̀ pẹ́kọ̀ ó gbà ń lọ bẹ́ẹ̀ òfìdí torí ó nígbà tó bá ti lè parọ́ ọlọ́dún wọn àrẹ́bí wá sọ fún wọn àwọn tí wọ́n wà lójú ọ̀nà tó rí nínú àwọn ará amọ́jà tí wọ́n lọ ṣòro àti ìjọba ìgbẹ́gbẹ́ láti kó pàdé wọn pàdé wọn pàdé wọ́n fi gbẹ́nu lọ́wọ́ ní ìgbà tó ṣùgbà tí ó ti léjì ìṣùkọ́ ìkọ́nà هو أن القرآن هو بصراط القمر كيلومتر يوم اختار المسجد الصالح رسول من الشام والقمر Láàrín ní ọdún ẹni àmì ìlọ́wà àti ìṣòṣìṣẹ́ ọlọ́run ní ọdún. Àwọn ìjọ́ ìyá tó bọ̀ máa. Ó dà tó bá kákàtà tó ti ṣe ọlọ́run oṣù máa sọ́nà ìṣọ́ tó tó pé sí léjì. Àwọn ìbẹ̀rẹ̀ oṣù máa pẹ́ léjì. Àwọn ọ̀fẹ́

Sọ́kùnmọ́ Ìjọba ajá ń bè látọ̀tọ̀ ọlọ́run, wọ́n borí kó mẹ́ ìwé táwọn àwùjá ti ṣe. Wàyàkúrù ó àwọn ọ̀sọ̀ pé ṣe ìrọ̀ ìjẹ́ta ní márìnrún ọwọ́ ọ̀gá ìjẹ́ ń lọ ní Professor Stella, Professor Stella ọmọ ìsẹ́yìn, ó kọ àláàrí. àwọn ẹ̀yẹn pè lọ́wọ́ ọ̀sán ó ṣe pé àwọn ìbùkà ìdẹ́ǹbà lọ́wọ́ àwọn ẹ̀yẹn kọjá àwọn ọ̀ hmm? wo bàbá tó wà bẹ́ẹ̀ ní náà àwọn ìwọ́n ni wọ́n pè aládòkun ìwọ́n bàbá tó ni wọ́n ọ̀nà tó ti kú àwọn ẹ̀yẹ tẹ́bá tẹ́tẹ́ yẹn ní òfẹ́ ìdí mo gbọ́ ìwáyà ti bàbá ẹgbẹ́ yẹn ẹnu bàbá ẹgbẹ́ tí ó ta jù lásẹ́ ń bá wọn kọ́ wọn ní orí ti bàbá ẹnu wọn ní is not a winning choice. Bàbá ìlú ṣe máa fẹ́ pè náwó ẹ̀rá ìjọba lóòsàlẹ̀ ẹ̀rọ tó ìgbì àti ìlànà tó lẹ̀. Gbogbo àwọn tí wọ́n lọ pè sí gbogbo ẹ̀rọ ìdáná jẹ́ sákòlẹ̀ lóòsàn wà wù lẹ́nu. Ìlọ sílẹ̀ máa lọ. Ìgbà tó àti ìlànà fẹ́ pè náwó ẹgbẹ́ òmìnir nínú gbogbo tẹ́ ló sílẹ̀ ló sì gbogbo àwọn ọbẹ̀ tó gbóná pẹ̀lú àwọn ẹran ìgbẹ́ àtàwọn oríṣìíyà tó ti gbó rẹ̀ ọkà tí ní gbogbo tẹ́ẹ̀ẹ́ yóò ti gbó rẹ̀ sí ní tẹ́ẹ̀ẹ́ Àwọn ẹni ń pa omi ìtọ́jú òṣèlú wà láàrín ìtàdíṣẹ́. Tó látòkò ẹ̀rù láàrín nípa ó wà láti ìdàtòkò gbọ́dẹ̀ ti kò ní ká mọ́ ká náà tó gbogbo àti wérò nípa ẹ̀ ìdàtòkò wèrè nípa àwọn wèrè tó ń tọ́ ju ó gọ ó ń gọ ìlú lóṣà ní bàbá rẹ̀ kò ṣàlàyé ó ní ìdòmí bọ́ ti jẹ́ pé mo fẹ́ rí ìkùnrò ṣùgbọ́n tí mo fẹ́ pàjọ́ ń tẹ̀lé tọ́ọ̀rù sọ́nù nígbé ní sọ́ọ̀tù إن الله عنده علم الساعة وعلم الذين بالبيضة ويعلم مدد ومن تدري نفس ومن تدري نفس من عيش عرض وذلكم ما فقوم فأجلال عنكم ثم توري كتبهم فأتى ومن تدري نفس من عيش عرض tẹ́lẹ̀ mọ́ ilé tó wù tó kọ́ bàbá dáhùn lọ sí owó ìkúsọ tó ń ṣe ìpàdé yá lọ sí ilé ìwò tó náà ìkúsọ gbà sí. Bàbá tẹ́lẹ̀ ní jẹ́ sọ ní láì Áfíríkà. Ó bá pẹ́ fún ṣàlàyé ẹ̀kọ́ abẹ́fà àjọpẹ́ òun. Pé tọ́lọ̀ bá ti sọ òjòjò ní Ọlọ́run ló ṣàánú Gbogbo àwọn ẹgbẹ́ máa mọ̀ yẹn parẹ. Ìdáná àwọn ẹgbẹ́ ṣe ní ìtàjẹ́ sí àkíyí ọ̀rọ̀ púpọ̀ sí ti oṣù káyọ̀ lórí ilé lọ́bẹ̀. Lórí òtítọ́ ọlọ́run ṣàkóra. Tó yẹ́ ọlọ́run wá sọ pé ànábì yẹn yóò fún والذين يؤتون رسولهم لهم عذاب والذين يؤتون رسولهم أرسلوا أقول ربنا إن الأمر نفسك إلى رحمة الله وبكوا لهم عذاب أليم يوم أدفوا أليم يرجع به أليم يوم أدفوا إلى أليم كلهم بعد تجري يعني سهل رفعنا نفسه المرء وجود البحر والله مرء bàbá bàbá ti ní ìlú tó bá wọn ọmọ ẹgbẹ́ ẹsẹ̀ tó bá wọn àwọn ẹgbẹ́ ẹsẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ lọ ó kí ó kí ó kí ó mo máa ní ìlú ọ̀dọ́ mi ẹni wọ́n tún lọ bọ́nà mi wá sí ẹ̀kọ́ òfin. Ìgbà tí ó yẹ kó parí ayá tó wà ìgbàgbọ́díjá múrọ̀ kúrò ní àkúsìkún àti ìfún àlẹ́ ìmọ̀ ìnira níbi ẹ̀ kéèkùn máa nẹ́bí amọ́nà múwo lára nẹ́bí kí in tí ó kòrìra lẹ́yìn mùsùlùmí kó ṣe ní ìnira nínú ẹjá àti pé ìgbàkúnṣe ní sùtà ní òfin àjọ òwúwé àrífún àríkùn àdábì ọmọ tí na ṣojú kòkòrò bí ilé ní gbogbo ìgbà tí ni mo mi ní ìlàrà fún ọ̀rọ̀ yìí aláàánú oníkẹ́lá láti fi gbogbo nípa tí ó dòdò báyìí ìtawà àwọn pátọ́lá àti àwọn láàrín عليه تركت وهو Báwọn ẹbá máa pọ̀ fún wọn tó rí ẹ̀yẹ́ tó kó wọn láàrín àṣí láàrùn òṣèrè ìkàbíjọ ti tọ́ sí lóòdòdó àwọn ọmọ ṣoṣo náà láàá àrí ìtọ́bọ̀ láti jù. Olóòdó ẹ̀lẹ́gbọ́n ló ní ẹ̀kọ́ lọ́dọ̀ pàkọ́ nínú ọba gbogbo ẹgbẹ̀rún àpá àrẹ̀ ìgbò

وهو على كل وهو على العرش lórí àkọ̀ráṣì tẹ́lẹ̀ ilẹ̀ látàkó sí tó jẹ́kẹ́ lọ lẹ́gbẹ́ ọ̀rọ̀ ìyà àwọn olùdásí tí ó kéré. Ó sì láàrin tí a máa lọ jẹ wá jẹ́ka lọ sí ibi àánú ní orí àmì ìtàní ìtànílà gbogbo áyà tó bá ti sọ̀rọ̀ nípa ìrìnà kéṣe ìtàkójú ọ̀nà ìyàwó bá ní ìrìnà tó bá ní ìbọ́lọ̀ orí sọ̀rọ̀ àánú àwọn sọ̀rọ̀ àánú yẹn mẹ́ tó bá ṣe kí ó sì kẹwàá ta fọ́lọ́tọ̀ akọ́rọ̀ sí lọ́wọ́ tó ṣe kí ìgbà ní tí àtọ́mọ̀ sí ẹ̀dùn àtàwọn àwọn ìpínlẹ̀ ìlànà ẹ̀dùn àtàwọn tó yà máa yà tó bá jẹ́ fọ́lọ̀ sọ̀rọ̀ àlàáfíà tó sọ̀rọ̀ fún wọn lálàáfíà tó sọ̀rọ̀ sọ̀rọ̀ mo bí káwọn farabalẹ̀ kí farabalẹ̀ àmà ojú káwa ẹmọ́ gùnlẹ̀ kí mẹ́ta àdíkò tí hóró mẹ́ta ṣùgbọ́n ká farabalẹ̀ kí mẹ́ta yẹ pàtó iṣẹ́ nìkan lórí òkú bàbá bàbá kí mẹ́ta yẹ gbogbo ìpa sáré kí àlàlàlàlàlà fún mẹ́ta lẹ́yẹ àti gbogbo àgbẹ̀ yóò tó wá sí mẹ́ta mẹ́ta yóò wá jẹ́ ìdíríkì lọ́dọ̀ yóò ti Ọ̀rọ̀ yóò tó wọ́n ṣẹ́kọ̀ọ́ tó pa owó tó fi wọ́n ṣẹ́kọ̀ọ́ bí ní mọ́lú pálẹ̀. Ó wá ń ṣẹ́kọ̀ọ́ yẹ jára ẹ̀rẹ́ ẹ̀ṣá, ṣẹ́kọ̀ọ́ ilé ẹ̀ṣọ́ ó tó wá pọ̀ wá pọ̀ bì. Ta ni ó ti yẹ? Ṣùgbọ́n ẹnìkan fara balẹ̀, ó kú tó bẹ̀ gbogbo èdè ọ̀pọ̀ ẹ̀ lówù ti ta, ó fara balẹ̀ ṣe, ó wá kọ́ ta Tí a tí a fẹ́fẹ́ ní yóò bá jẹ́ ọ̀kan láì ó ti gbé ìrìnàjò tó sàn sí ní tó pọ̀. Kó láì jọ kò lè jẹ́ ọlọ́run sàmọ́ wa, ṣáàdá ọlọ́run tí ó bá jẹ́. علمنا لهم شبابك اللهم أرنا الحق حقا وارزقنا الصح اللهم وكل الرواه وكل يعقل بالرزق وأرسل رسل الجليل وأرنا الباطل باطلا في رحمة وعمل wà lóòtún náà ti hẹ́rà fún wa lágbára láti lè jìnà sí ọ́ ìrọ́pẹ̀tọ̀kà rẹ̀ wá lọ́wọ́ wá ṣe ọ̀fẹ́ wá gbogbo táàrùn sọ pé ìrúká tí ìrúká gbáwẹ̀ kò sí ìta lè ṣe tẹ̀ ìwọ náà tó lè jẹ́ ṣe ṣe ọ̀pọ̀ ọlọ́run. Gbogbo mẹ́ṣẹ́ kò tẹ́lì tí ò ní ṣẹ lọ, ìwọ náà ló lè rọ ọkùnrin wa fúnra rẹ pé káàkiri tí ò ní máa ṣe ọmọ ṣe wá bẹ́ẹ̀. Gbogbo mẹ́ṣẹ́ ọmọ alágbára ìwọ náà ló lè sọ ní ìrọ̀rùn tó jẹ́ pé tiẹ̀ kó وفي الآخرة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعلى آله وصحبه أجمعين الفاتن لئن أتاني مسكين إذاني فبما ثاني إذا رأتاني